وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيبوا أيما يواتي أنقوا لالتني فنقولوا السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú ètò wa fíkòlù ibadat àlàyé lórí àwọn ìdájọ́ tó ní sí pẹ̀lú ìjọsìn fún Allah subhanahu wa ta'ala níjẹ̀ẹ́jọ́ a sàlàyé díẹ̀ nípa tó ní sí pẹ̀lú alugus àwọn ìwẹ̀ tó wà nínú sharia Islam tí a nínú àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó wà lábẹ́ ẹ̀ta ti sàlàyé òun náà ni kí ni ìtumọ̀ ìwẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ kí sì ni ẹ̀rí láti nu alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ a ti sàlàyé ń tó ní í ṣe pẹ̀lú báwo ni a ṣe máa tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ṣàlàyé àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ di túláàsì fún yàn pé yàn gbọ́dọ̀ wẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu a bọ̀ sí al-aghsalu al aghsal òun náà ní àwọn ìwẹ̀ tó yẹ pé kìí sọ̀nà yàn àmọ́ ṣẹ̀ríà Islam fẹ́ ká wẹ̀ ẹ́ ká ẹ́ òun ló dáa láwọn àsìkò yẹn àmọ́ ẹni tí ò bá wẹ̀ ẹ́ kò tẹ́sẹ̀ bẹ́ẹ̀ òun náà máa ń pè ní nínú ìdájọ́ ẹ̀sìn òun náà ni wọ́n máa ń pè ní òun ni wọ́n máa ń pè ní almandu gbogbo àwọn ọ̀rọ̀ òun náà ni máa yusabu fa'iluhu wàlá yu'aqabu tarikuhu ẹni tó bá ṣe yóò gbàlá dáa kó ṣe wàlá yu'aqabu tarikuhu àmọ́ kò ní sí ìyà fún ẹni tó bá fi sílẹ̀ tí ò bá ṣe so eléyìí òun náà ń pè ní kíni òun náà ni wọ́n pè ní almustahab afáwa ni taqaddama bayanul adusari alwajiba a ti sàlàyé síwájú fúnra wa níjẹ̀jọ́ nípa àwọn ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ ọ̀ràn ẹ̀yàn tó láti ní kéèyàn wẹ̀ wà á mọ̀lá abdul masnuna wal mustahabba ẹ wá rí àwọn ìwẹ̀ tó jẹ́ pé sunna ni àwọn ìwẹ̀ tó jẹ́ pé mustahabba ni manduba ni tó yẹ pé afẹ́ ká wẹ̀ tá a bá wẹ̀ agbára dẹ́ àmọ́ tí yóò bá wẹ̀ àwọn ìwẹ̀ yìí kò sí láì fi bẹ́ẹ̀ òun náà làwọn èyí tí afẹ́ afẹ́ sọ fún wa yìí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni alùpìsálù inda kulli jìmá òun náà ni kéèyàn ó máa wẹ̀ nígbà tó bá fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ìgbà tó bá fẹ́ tún ní àjọṣepọ̀ lẹ́lẹ́kejì kó wẹ̀ abẹ́lẹ̀kẹta kó tún wẹ̀ abẹ́lẹ̀kẹrin kó wẹ̀ tó eléyìí òun náà ni inú àwọn alìpìsálù alìmọ̀dúnù alìmọ̀dúnù lápèjúwe ó lájọṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ó tún wá fẹ́ nígbé ó tún lérò fún ó tún lájọṣepọ̀ lẹ́ẹ̀kan sí pẹ̀lú ẹ̀ ó kọ́kọ́ wẹ̀wẹ̀ yẹn náà inú wẹ̀ yẹn súnà ni kì í sọ̀rọ̀ yàn tí ò bá wẹ̀wẹ̀ báwọn nísìnyí kò sẹ́sẹ̀ lórí ẹ̀ àmọ́ tó bá wẹ̀ ládàá bẹ́ẹ̀ fún àbí ẹni tó ní ìyàwó méjì mẹ́ta tó wá káàkiri ọ̀dọ̀ àwọn ìyàwó yẹn lálẹ́ kan ṣoṣo àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yìí àbáyọ̀ ìyàwó méjì tó wákàtí ọ̀dọ́ wọn tó tó bá kú lọ́dọ̀ ẹnìkan kó wẹ̀wẹ̀ yẹn kó tó bọ́ sọ́dọ̀ ẹlòmíì ìwẹ̀ súnà ni tí ò bá wẹ̀ kò sí láì sílẹ̀. بحديث أبي رافع أن النبي صلى الله عليه وسلم كان ذات ليلة يغتسل عند هذه وعند هذه nítorí hadithu kan tó wà ní sunan abi da'ud hadithu abu rafi radiyallahu wala nabi sallallahu alaihi wasallam kana dhata layla yaqtasilu inda hadhihi wa inda hadhihi pé lálẹ́ ọjọ́ kan òun náà ti bí ànábì tó bá wà lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ tó bá kú wẹ̀ lọ́dọ̀ eléyìí tó bá kú lọ́dọ̀ eléyìí yóò wẹ̀ ń bẹ́ẹ̀ tó bá bọ́lẹ̀ lómìnira yóò tún wẹ̀ ń bẹ́ẹ̀ lọ́tọ̀ tó eléyìí ó tún máa ó tún máa àmà kò wá tán àbúrò fi hàn ọlọ́run wá sọ fún pé alátẹ̀jì alùhù wàhídá èsì tó kú pawọ́ ẹ̀kọ́ kó kan èsì tó kú wẹ̀wẹ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo nígbà tó jẹ́ pé lálẹ́ ọjọ́ kan náà ni qal hadha wa atyabu wa atharu anábì eléyìí ló fi ṣe kíni òun ló fi ń májú eléyìí ló fi ń dáa jù eléyìí ló fi òun náà ló fi mú ló fi ń jẹ́ ìmọ́tótó fi ń bá wẹ̀lẹ́ kan lápèjúwe wẹ̀lẹ́ méjì ẹ̀mẹ́ta á rí kí èsì sáànà bí kùn nù tó sáànà bí kùn yìí bẹ̀rẹ̀ làwọn olùmọ̀ ti sọ pé ti yọ pé kìí ṣe túláàsì làwọn fi sọ pé àzìkà òun ni bí mọ́jú tí yóò bá wẹ̀ náà kìí pé ìhun náà ṣe gíní kìí pé dọ̀tí kìí lẹ́gbin pẹ́pẹ́ kan náà ló wẹ̀ ẹ́ bí tó pa gbogbo ìpapọ̀ sẹ́ẹ̀ kan náà ó túmọ̀ pé eléyìí ṣe gíní eléyìí náà lẹ́tọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì náà àwọn ìwẹ̀ tó jẹ́ pé ìwẹ̀ tí afẹ́káwẹ̀ ni tí ládá wà ń bẹ́ẹ̀ O náà ni alghuslu lil jumu'ah náà ni kéèyàn wẹ̀wẹ̀ jimá kéèyàn wẹ̀wẹ̀ fún jimá tó bá ti dọjọ́ jimá ẹ kéèyàn wẹ̀wẹ̀ yẹn síwájú kéèyàn tó ṣe kíni kéèyàn tó lọ sí jimá inú àwọn àwẹ̀ tó pé kíni ìwà ni ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ṣe gbogbo àwọn tá a sọ kó èyí tó fẹ́ tún lágbára tó fẹ́ kápá jù nínú wa ẹ́n òun náà ni ìwẹ̀ jímọ̀ tá a sọ yìí nítorí hadith anabi sallallahu alayhi wa sallam tó wà nínú sahih bukhari anabi ní idha jaa ahadukumul jumu'ah falyaghtasil anabi ní tẹ́nikẹ́ni bá ti ṣe kíni tó bá ti fẹ́ lọ sí jímọ̀ ó ní kó ṣe kíni kó lọ lè kó wẹ̀ falyaghtasil kó wẹ̀wẹ̀ jímọ̀ kíru ẹni bẹ́ẹ̀ kó lọ sí kíni kó wẹ̀wẹ̀ jimá síwájú kó tó lọ lè kí jimá àfáàní wàhúwá ákàdù lè fi sáàlì lè mùsàhábà eléyìí ló fẹ́ẹ̀ tapá jù eléyìí òun ló fẹ́ẹ̀ tapá jù nínú àwọn ìwẹ̀ tó jẹ́ mùsàháb ìwẹ̀ tí a fẹ́ ká wẹ̀ nínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìwẹ̀ tó jẹ́ ìwẹ̀ súnà tó jẹ́ pé afẹ́káwẹ̀ tí è sọ́nà yà òun náà ni alìfisálù lè ẹ̀dẹ́ yìí òun náà ni ká wẹ̀wẹ̀ fún ìdí méjèèjì yàtọ̀ sí wẹ̀ kankan yìí tí èèyàn máa wẹ̀ jojúmọ́ láàárọ̀ láàárọ̀ tó bá di àárọ̀ ọjọ́ ọdún ìdí ọdún kékeré ni àbọ̀dún ńlá ẹ̀rì kó sọ pé lè ẹ̀dẹ́ ọdún ńlá ọdún mi tẹ́lẹ̀ mi bá tó wá ń ṣe lẹ́yìn eléyìí oníṣìí olómọ fún rẹ̀ olómọ tó ti rí kìí sọdún ẹ̀sìn so ọdún kékeré ọdún ńlá káwẹ́ fún un inú táàtò fi mà pé eléyìí inú ẹ̀sìn ló wà nù Ànábì sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kan táàtò ń ṣe níbi àwọn ọdún méjèèjì òun ọdún àwẹ̀ àtọ̀dún iléyà tó jẹ́ kó ń lọ́dún wa tọ́ káwá wẹ̀wẹ̀ fún ìdí méjèèjì yìí ìwẹ̀ súnà náà lòun náà tó jẹ́ pé inú tó yẹ kéèyàn ó ṣe nígbà tí kéèyàn tó lọ ìdí ni téèyàn bá wẹ̀wẹ̀ yìí nísìnyí ládàá bẹ́ẹ̀ ẹni tí ó sì wẹ̀ náà tí ò bá ti sọ pé kò sínú ẹ̀sìn tí ò bá ti takò kò sẹ́sẹ̀ fóun náà àmọ́ kò ní ní ládàá ni ẹ ti bá wọn nísìnyí so tí wọ́n bá sọ fáwa náà yí pé kíní tẹ̀ ń lọ lè ṣe yìí ẹ́ tẹ́ ẹ bá ṣe wọ́n fún yín lówó à ń bẹ̀ bá ṣe wọn ò ní gbowó lọ́wọ́ yín ẹ ti bá wọn nísìnyí wọn ò ní gbowó lọ́wọ́ yín láì ṣe wọn sì ní fún yín lówó kí láṣe wọn kálukú múra sí náà ni pé kéèyàn sáà ṣe kíni kéèyàn sáà gbowó kówó pọ̀ mbẹ́ẹ̀ àmọ́ tó wáyé pé bí ọ̀rọ̀ ẹ̀sìn ní ìbẹ̀rẹ̀ láti ọ̀wá mọ iyọ̀ dájọ́ sí pé ṣe bí ìrìn gbẹ̀sẹ̀ kí n bá ti ní gbẹ̀sẹ̀ kò sí kankan tó a sì ní rò pé ṣe bí ẹnu kí n má gbowó náà ni kí n wá pa ibi tí èyí ti kíni ibi tí èyí ti rówó tì. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀wẹ̀ yìí al-iktisalu 'inda al-ihrami bil hajj kéèyàn ó wẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ ṣe kíni tí èèyàn bá fẹ́ gbé harami yàtí èèyàn bá fẹ́ gbé ihram tó fẹ́ gbé ó fẹ́ ṣe hajj àbó fẹ́ ṣe umra so ìgbà yẹn náà ká wẹ̀wẹ̀ kan gẹ́gẹ́ bá a ṣe máa wẹ ìwẹ̀ tá a dá wẹ̀wẹ̀ jẹ́nàbà wọn àníyàn náà ni ó yàtọ̀ gbogbo ìwẹ̀ tá a kà fúnra wa wọn bákan náà lèyàn ti máa ń wẹ̀ àníyàn ni ó kàn yàtọ̀ lọ́kàn yàn pé ìwẹ̀ kí mo fẹ́ gbé ọmọlọ́ lélẹ́yìí ìwẹ̀ kí mo fẹ́ gbé hajj lélẹ́yìí so ìdí ó kàn yàtọ̀ lọ́kàn yàn nu bákan náà ni gbogbo àwọn ìwẹ̀ yẹn bákan náà ni ó ṣe rí so inú ìwẹ̀ yìí náà inú àwọn ìwẹ̀ tó jẹ́ súnà ni fàyínà sallallahu alayhi wa sallam abitasala ihramihi tó gbà nàbí sallallahu alayhi wa sallam bàtà nàbí ó gbé ara mi anabi ṣe kí ni ó rìn lẹ́nu hadith pé anabi wẹ̀ so eléyìí ló fi ó fi hàn fún wa pé kí ni pé inú ìwẹ̀ tó jẹ́ sunna ni ẹlẹ́ẹ̀karùn-ún inú àwọn ìwẹ̀ tó tún wà tó yẹ pé bá a bá ṣe bá a láì fi ẹ̀sẹ̀ ládà bá sì ṣe kò ṣẹ́ṣẹ̀ ń bẹ́ẹ̀ òun náà ni al-ghuslu min ghaslil mayyit òun náà ni kéèyàn ó wẹ̀ téèyàn bá ṣe kí ni téèyàn bá wẹ̀ kú alugoslu min gasil mayit èèyàn wẹ òkú nísìn so kéèyàn náà wàá sèkéyìn kéèyàn wẹ irú wẹ tá a kà kalẹ̀ ìwẹ̀ súnà yìí so eléyìí náà súnà ni kì í yà so nítorí pé anabi sallallahu alayhi wa sallam ní man gasala mayitan falyaghtasil aláàbí ni ẹni tó bá wẹ òkú kó náà sèkéyìn kó nù wẹ so bó tẹ̀ jẹ́ pé ìyàpọ̀ inú wà lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ yìí látara hadith wa látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam táwọn kan ló lálàáfíà àwọn kan ní ò so àwọn kan ń bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ tí wọ́n ní kí lè owó ẹ̀ sí ẹ̀jẹ̀ báyọ̀ nísìnyí èyí ò dáná kankan so kí ni mo amúyẹ̀ wẹ̀ torí pé àwọn kan bẹ tí wọ́n níwẹ̀ yẹn ọ̀ràn yẹn tí ẹni torí pé ẹlòmíì máa ń káàkiri tẹ́lẹ̀ mi sọ pé wọ́n ní ẹni tó bá ti wẹ̀ kú gbọ́dọ̀ kírun sókùlà àyàfi ìgbà tó bá ti kíni ìgbà tó bá wẹ̀ so eléyìí ẹni ń sọ ọ́ dọ̀ràn yẹn ó sọ di túláàsì nu ló fi sọ pé kò gbọ́dọ̀ so eléyìí à kìí ṣe ìwẹ̀ túláàsì ìwẹ̀ tó bá ṣe pé ni ìwẹ̀ tí yẹn bá wẹ̀ yóò gbà ládàá bí o bá sì wẹ̀ kù sẹ́sẹ̀ ń bẹ̀ o bá wẹ̀ kú tán o sàlọ̀ aláwọ̀ lọ kí n sókula kò sí nǹkan kan bẹ̀ bó bá sì fẹ́ tó bá sì sàlọ̀ tó bá wẹ̀ náà kò sí ládàá ń bẹ̀ ń bẹ̀ so eléyìí òun náà ni ìdájọ́ ẹ̀ rí pé ìdájọ́ nǹkan èyàn gbọ́dọ̀ mọ̀ tẹ́lẹ̀ ìbẹ́ nú ẹ̀sìn ọ̀tọ̀ sẹ́yìn kí wàá ní ìdájọ́ rẹ̀ nú ẹ̀sìn ọ̀tọ̀ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ yẹn nàná ká ìbẹ́ nú ẹ̀sìn lóòótọ́ àmọ́ ìdájọ́ rẹ̀ ni pé ọ̀ràn yẹn ni agbọ́ ńbẹ inú ẹ̀sìn lóòótọ́ àmọ́ ìdájọ́ rẹ̀ ni pé súnà ni ńbẹ inú ẹ̀sìn lóòótọ́ àmọ́ ìdájọ́ rẹ̀ ni pé ni tó eléyìí agbọ́dọ̀ yẹnyẹn gbogbo ẹ̀ kan dá gbogbo ẹ̀ pa ọ̀ká ah, tó jẹ́ pé gbogbo nǹkan pátápátá ẹ̀sìn ima haram ima halal ara èyí tó jẹ́ halal ńbẹ èyí tó jẹ́ haram ńbẹ èyí tó jẹ́ musahabu ńbẹ èyí tó jẹ́ kíni makiruhu tó ẹ ká jẹun ní ìsìnkú sí ládàá kò sẹ́sẹ̀ so sẹ́yìn bá kàn wá jẹun nítorí pé kí ẹ bá ní okun láti fi tọ́lọ́run so àníyàn tó rò papọ̀ máa oníṣẹ́yìn ìhun ni ó mú yàn gba ládàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti jẹun náà nísìnyí nítorí kó bá ní agbára kó bá ní okun láti se ìbàjẹ́ láti da nǹkan rú pé á ah, yẹ kọ́kọ́ jẹun yóná kátó wà lọ lè dabẹ̀ ń rú so oúnjẹ tí ń jẹun nísìnyí oúnjẹ náà ó ti bọ́ sọ́kò kí ni ó bá sọ pé yóò gbẹ̀sẹ̀ torí pé tó fi jẹ́ àníyàn tó fi jẹ́ òun náà ni àníyàn pé kó ń lọ fi àlàáfíà òun kó ń lọ fi dàǹkarú. al-mas'alatu rabi'a àlàyé ọ̀rọ̀ ẹlẹ́tẹ̀ ni al-ahkamu al-mutarattibatu wajaba alayhi al òun náà ni àwọn àdájọ́ tí ń bẹ lórí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ yẹn fún gbé bá sọ̀rọ̀ yẹn fún yẹn nísìnyí àwọn àdájọ́ kan bẹ lórí yẹn òun náà ni mas'ala ìfẹ́ sàlàyé fún wa. الأحكام المترتبة على ذلك يمكن إجمالها فيما يأتي أفعني أو داجو tí ó tẹ̀yìn bọ̀ tí ó tẹ̀yìn rẹ̀ bọ̀ nígbà tí yẹn bá ṣe kíni nígbà tí yẹn bá tíwẹ̀ bá dọ̀ọ̀nà yẹn fún yẹn tí yẹn tíwẹ̀. alákọ̀ọ́kọ́ òun ni àfáàní la yajuzul maqtu fil masjidi illa abira sabilin li qawlihi ta'ala wala junuban illa abiri sabilin hatta taghtasilu. pé ọba àlekọ́lá alákọ̀ọ́kọ́ òun náà ni pé kò lẹ́tọ̀ọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ kó jòkó nínú mọ́ṣáláṣí ìwẹ̀ ń bẹ lára rẹ tó dọ̀nà ẹ̀ tó yẹ kó wẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún ọ alimọ́kùtù fil masjid ó kú ní kírun tẹ́lẹ̀ kí wàá ní jòkó rẹ nínú mọ́ṣáláṣí kò lẹ́tọ̀ọ́ kó jẹ́ kí kó jòkó nínú mọ́ṣáláṣí ó yẹ kó lọ kọ́kọ́ lọ lè wẹ̀ náà síwájú kó tó wá jòkó sí inú mọ́ṣáláṣí torí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala sọ pé wala junuban illa abiri sabilin so àyàfi yàní kò sí láìsí fún ẹni tó ní jánábà la ẹtì báwo nísìnyí ilà abiri sabilin hatta tagtasilu àyàfi yàní ẹni tí gbà láàyè wà fún kó wọnú mọ́ṣáláṣí òun náà ní kíni abiri sabilin ẹni tí ń kọjá lọ òun ò jòkó nu mọ́ṣáláṣí ń kọjá lọ nínú mọ́ṣáláṣí ni hatta tagtasilu títí tẹ́ẹ̀fì wá sí kíni tẹ́ẹ̀fì wá lọ lè wẹ̀ jaza lahu al-makru fil masjid ìpè tó bá wá sàlùwàlá ìwẹ̀ dọ̀ràn yẹn lórí ẹ̀ àmọ́ kò tí wẹ̀ ó wá sí àlùwàlá wọ́n tó bá ti sàlùwàlá yẹn nísìnyí جاز له المكر في المسجد لثبوت ذلك عن جماعة من الصحابة على عهد النبي صلى الله عليه وسلم wọ́n ní ó lẹ́tọ̀ọ́ fún un tó bá fi lè sàlọ̀ àlá ó dáná wẹ̀ lóòótọ́ àmọ́ ó ti wá sàlọ̀ àlá pé ó lè wọnú mọ́ṣáláṣí torí pé ó rìn látọ̀dọ̀ àwọn àkójọpọ̀ àwọn kan nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam nígbà ayé ànábì so táwọn sàbí bá ṣe nígbà ayé ànábì sànábì ó sì kọ̀ fún wa tí ò ní àti ah, níyàmá ṣe yàní òun náà wà nù tá máa ń pè ní súnà ànábì sallallahu alaihi wasallam wàlẹ̀ anna al-wudu'a yukhaffifu al-hadath torí pé tó bá tún sàrọ̀ aláwọ̀ nísìn ó ti mú ẹ̀gbin yẹn ó ti sọ di kíni ó ti sọ di fúfú yẹ wal-wudu'u ahadu at-tahurayn alọ́lá tẹ̀ sí ríhun ìkànnù nǹkan méjì tá a máa fi kíni tí máa ń fọ ní mání àti ìwé àtàlọ́lá ní máa fọ ní mánà ni so ó di nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn ntí nínú àwọn ìdájọ́ tó wà lórí ẹni tó bá ní dára ìwẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni sáfà sọ pé la yajuzu lahu masul mushaf li qawlihi ta'ala wọ́n ní ò lẹ́tọ̀ fún kó gbá kùránì mú pé ó dáná ìwẹ̀ tó yẹ kó wẹ̀ so àfáà ní kò lẹ́tọ̀ fún kó gbá kùránì mú nítorí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala sọ pé la yamasuhu illa al ipe wọn ò ní máa fọwọ́ kàn án illal mutahharun àyàfi ẹnìkan ò ní fọwọ́ kàn àfi ẹni àwọn tí àwọn tá a fọ̀ mọ́. wa qawlihi sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam illa tahir àyàfi ẹni tí ó bá mọ́ so ọ̀rọ̀ yìí ó níbi àlàyé ìfọ́síwẹ́wẹ́ lẹ́bí àfa àti gbé wáyé nítorí pé ọ̀rọ̀ náà ìyapọ̀ ẹnu wà ń bẹ látọ̀dọ̀ àwọn olùmọ̀ látara pé ẹni tó bá ní ìsìn kó oṣù lọ́wọ́ nìsín àbí ẹ̀jẹ̀ bímọ kò tí ì dá ìṣerú eléyìí nìsín tó lè gbé Qur'an àbí kò lè gbé Qur'an so àwọn kan bẹ́ẹ̀ nú àwọn olùmọ̀ táwọn dúró lórí pé kò lè gbé Qur'an òun náà ní tí àfa sọ́mbì tí kò lè gbé Qur'an kí wá lè rí wọn òun náà lè rí sánmú wàhùn pé la yamassuhu illa al-mutahharun pípé kò sẹ́ni tó lè kò gbọ́dọ̀ gbá al-Qur'an mú illa al-mutahharun àyàfi ẹni tó bá má àti hadith anabi bẹ́ẹ̀ lárí nínú àwọn olùmọ̀ náà tó fi dé àwọn sàhábà àárẹ̀ àwọn tí wọ́n ní kò sí tó jọ́ o ipe obìnrin tí máa ń ṣe háìdọ̀ lọ́wọ́ ó lè gbá kùránì mú obìnrin tí máa ń ṣe tẹ́jẹ̀ bí ma tí ò ti dá ó lè gbá kùránì mú nítorí pé kí ni nítorí pé ẹ̀rí tá a fẹ́ mú wá tá a fẹ́ fi ní kò lè gbá kùránì mú táwọn yìí mú wá ẹ̀rí tí èsì ti ń sọnù ọ̀sọ̀ làwọn ti ń bá wí èyí tá a bá lọ wò ó ó náà ní àfáàwá <clears throat> àfáàwá Said Kamal Sabiq tí wọ́n ṣe sahih fíkì sunna nígbà tí wọ́n ń sàlàyé nípa áyà yìí wọ́n ní amal ayatul karima amal ayatul karima wọ́n ní ẹ̀rí aya alápọ̀nlé yìí tí wọ́n mú wáyìí tọ́fi tẹ̀rí yìí wọ́n ní fala yatimmu listidlalu biha illa ba'da jali domiri fi yamassuhu raji'an ila al-Qur'an wọ́n ní a lè fi tẹ̀rí o àyàfi tá a bá lè sọ yìí pé domiri tó wà bí la yamassuhu kò gbọ́dọ̀ fọwọ́ kàn án àfi bá lè sọ yìí pé domiri yẹn Qur'an ní báwí láyà mọ́tòhù arọ́pò kọ́ tó wà ń bẹ̀ wípé kò gbọ́dọ̀ fọwọ́ kàn án ilà mutahharun àyàfà àwọn tá a bá fọ̀ mọ́ tálẹ́ntà àgbàdo òpé kò gbọ́dọ̀ fọwọ́ kàn sábà pé atilẹ́ntà ní ògbọ́dọ̀ fọwọ́ kàn kan al-mutahharun kí lá tó jẹ́ pé òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onítẹ̀síìrì sọ nípa àyà yìí anahu aidun alalkita bilmakinon alẹ́rí fisama wàhùn aláwòl mahfud dọ̀míru jẹ́ níbẹ̀ ń padà lọ́lẹ̀ bá tíra tó wà ń sánmà ni èyí sí alukóran tó wà lọ́dọ̀ tiwa yìí èyí tó wà níbi láwùhìl mahfud tó wà níbi wàhálà tí Allah subhanahu wa ta'ala kọ alukóran sí ó wà níbi láwùhìl mahfud tó jẹ́ pé kí ni tí Allah subhanahu wa ta'ala sọ

wọ́n ní wẹ̀yẹ̀tà ayẹ̀dú níjó tó máa kún ọ̀rọ̀ tá a sọ yìí tí ó fi já mọ̀ ìpé àwọn màláíkà ní ló gbà lérò ó ní ọba àríkọ́ látún sọ ń bò míì ó ní fi suhufin mukarrama alukurani ń bẹ níbi àwọn ewé kan àwọn ewé tíra kan tó jẹ́ pé mukarrama tá a sàpọ́nlé rẹ̀ púpọ̀ marfu'atin mutahhara agbéga mutahhara àti fọ́ọ́mà bí aidi safaratin kiramin barara ń bẹ lọ́wọ́ àwọn màláíkà kan ni àwọn màláìkà tó jẹ́ pé kiramin barara àwọn màláìkà alápẹ́lẹ́ àwọn màláìkà èèyàn rẹ̀ so ó túmọ̀ pé àyà yìí ẹ̀sìn báwọn nísìn ní ti ń sọ fún wa ó náà ní pé la yamassuhu illa al-mutahharun al-Qur'an tó èyí tó wà níbi lawhul mahfuz ní sọ so ìdán àlè fi tẹ̀rí lórí pé wọn ò gbọdọ̀ gbá Kùránì mú then ẹlẹ́ẹ̀kejì hadith tí wọ́n tún mú wá fún wa yìí àfa lọ́rọ̀ tún wà lórí hadith yẹn wọ́n ní torí pé hadith yìí وضعيف وأما الحديث فضعيف حديث وموا إيه النبي صلى الله عليه وسلم لا يمس المصحف إلا طاهر وأن حديثه حديث تيو لا لا يعني لا يصلح الاحتجاج به لا يصلح للاحتجاج وسيلو لري لا تبي داجو يرين له لأنه من صحيفة غير مسموعة تربي حديثه yàní ó wà nínú kíni ó wà nínú tíra kan ló wà tó jẹ́ pé ní gbẹ́rù masmu'a yàní tíra tí ò lálàáfíà ní sí fi rijalihi fi rijali isnadihi khilafun shadid ìyapa ẹnu wà gan tó ní agbára lórí àwọn ìjáàlì tó wà ń bẹ so irú àdìsí yìí nìsín a lè lò ó láti fi tẹ̀rí so òun وأن الضمير في الآية عائد على القرآن kátì àwọn àgbà yìí pé dọ̀míìrù Qur'an náà ní báwí kátì gbà yìí pé hadith yẹn ó lálàáfíà wọ́n ní tàbá wò pé àtọ́hìrú tàbá lo gbólóhùn àtọ́hìrú ẹni tó má minal mushtarakati lafziya gbólóhùn kan ni tó jẹ́ pé níta máa ń lò fún ó pọ̀ wa yutlaqu ala al a máa ń lò fún ẹni tó mọ́ kò níbi ẹ̀gbin lálá wàhálà tọ́hìn min alhadasi asgar a máa ń lò fún ẹni tó mọ́ kò níbi ẹ̀gbin kékeré wàhálà máa ń léṣà alábàdàní yìí nàjà àṣà a sì máa ń lò fẹ́ni tí ò sí ìdọ̀tí lára rẹ̀ tọ́hìn ورجعت المسألة إلى المقررة في الأصول طلبت واربعهم لدى عوني أصول الفقه ọ̀rọ̀ tó bá ti rí báwọn tó ẹ̀ sheikh wa ni faman ajaza ah, hamla al-mushtarak al-lafzi ala jami'i ma'anihi ayin benu àwọn afaata ni in tó bá ti ní ìtumọ̀ tó pọ̀ báwọn gbogbo ìtumọ̀ rẹ̀ náà láàmà sí kíni láàmà gbé lé lórí la yamasuhu illa tahir tahir bẹ́ẹ̀ wọn ní sì yóò máa túmọ̀ mùmìnì mùmìnì ẹni tí ti mùmìnì kò lè gbá mú tahir bẹ́ẹ̀ yóò máa túmọ̀ ẹni tí ò ní jẹ́rẹ́bàlá fáwọn ìrùnbẹ̀ yóò mọ̀ túnmọ̀ ẹni tí kò só ẹni tó lálọ́ àlá fáwọn ìrùnbẹ̀ yóò mọ̀ túnmọ̀ ẹni gbogbo àwọn nǹkan yẹn wọ́n ní ṣékù wá hamluhu alayha huna lima kana lamma kana itlaqu ismi najs ala أو الجنب لا يصح لا حقيقة ولا مجازا ولا لغة وانت بقى ولي تبالا فẹ́ gbé sí gbogbo àwọn ìtumọ̀ rẹ̀ yìí a rí pé mùmìnì ti yọ kó bẹ́ẹ̀ nítorí pé a mùmìnì àìfi najis ẹ̀gbin àìfi gbé mùmìnì ká sọ pé mùmìnì najis kẹ́bọ̀ bá lẹ́kọ̀ọ́ sọ pé innamal mushrikun innamal mushrikuna najis tó ní àwọn kíní àwọn ẹlẹ́bọ tẹ́ rí wọn ó lẹ́gbin ni wọn a gbọ́dọ̀ pé mùmìnì lẹ́gbin wọ́n ní torí pé kí ni wọ́n ní àlè pé bẹ́ẹ̀ ní pàápàá wà láàmọ́já àgbà kọ́lá àlè pé bẹ́ẹ̀ lára àyálò àlè yàrá fún mùmìnì pé mùmìnì ẹni tó mọ́ ni kọ́lá nínú èdè gan àlè pé mùmìnì bẹ́ẹ̀ wọ́n ní torí pé anábì sallallahu alaihi wasallam anábì ní al-mu'min la yajus mùmìnì èsì kí ni mùmìnì èdì kìí ṣe ẹ̀gbin mùmìnì ò ní yípadà ní ti kọ́ wá jẹ̀gbin kàá ní ẹ̀gbin ni ọ́ rárá o so látara délé yìí a ti mọ̀ pé tọ́hìrì tó sọ ń bẹ̀ onísìnyí kò gbọ́dọ̀ gba mùmìnì lérò nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mùmìnì ò ṣe kí ni mùmìnì ò lè di ẹ̀gbin naam sheikh wani wasabata anna almu'mina tahirun da'iman ó sì nílẹ̀ pé mùmìnì tẹ́ rí mùmìnì gbogbo òun ni mùmìnì máa má mùmìnì má ní gbogbo gbà ni kò sígbà kan tí mùmìnì ò má tó bá ti wá rí wọn pé mùmìnì má ní gbogbo a á jẹ́ pé àní sọ pé la yamassu illa tahir tahir ń bẹ̀ wọn nísìnyí àgbọ̀gbọ̀gbọ̀ pé mùmìnì ló gbà lérò pẹ̀lú ẹ̀ tàbá fẹ́ lo hadith yẹn wọ́n ní torí pé Allah subhanahu wa ta'ala naam wọ́n ní wal hadith wọ́n tó bá ti wá rí báwọn oníṣòwò sábà tààdà lómọ́ mẹ́ta yìí dá ìmán ìmùtánà ayatana wàlàwùl àyà wàl hadith tó bá ti rí báwọn oníṣòwò a jẹ́ pé àyà àti hadith oníṣòwò kò bá mú mi níwí àti àyà àti hadith kò bá mú mi níwí tó gbé mú mi ní gbogbo gbà náà ni wàlàtà àyà nu hamdulilayi ala man so idan a tẹ̀ wá gbé àyà yìí a wá gbé lórí tani lórí ẹni tó jẹ́ pé wọn ò jọ papọ̀ níbi ìtumọ̀ yẹn òun náà ní kíni òun náà ní ẹlẹ́bọ turukọ baligẹla sọ pé innamal mushrikuna najas turukọ àwọn ẹlẹ́bọ tẹ́ rí wọn nísìnyí à ó ní ẹ̀gbin ni wọ́n tábà tún wò á tún rí hadith anabi sallallahu alayhi wa sallam tún wà tánàbí kọ̀ pé a gbọ́dọ̀ máa mú kùránì sáàbù lọ síbi ilẹ̀ àwọn ọ̀tá ìlà abdul adu ní ilẹ̀ ibi tí wọ́n ti ń ṣẹbọ pẹ̀lú allah subhanahu wa ta'ala wọ́n ní a gbọ́dọ̀ máa mú kùránì lọ́bẹ̀ eléyìí wọ̀nà kanu lọ́dọ̀ àwọn olùmọ̀tán sọ pé kíni tá ti rí kẹ́límà tó ní tùmọ̀ tó pọ̀ á gbé lórí gbogbo òsùnmọ̀ rẹ̀ ní tó bá ti rọrùn a sì rí pé nìsín kò rọrùn ká gbélé mọ́mìnì ẹ ti bá wọn nìsín mọ́mìnì yọ kó mbẹ́ àwọn ẹlẹ́ẹ̀kejì wa man qala al-mushtaraku mujmalun fiha fala yu'malu bihi hatta yubayyan àwọn kan bẹ́ẹ̀ tó sọ pé tá a bá ti rí kẹ́límà kan tó bá jẹ́ pé mushtaraku ni ìtumọ̀ rẹ̀ pọ̀ tá a ń lò fún wọ́n ní a so qal àwọn wọn sọ pé la hujjata fil ayati awil hadith sekọ́lá tó bá lálàáfíà náà kò sẹ́rí bẹ́ẹ̀ hatta wàlà òsọ́dà cosmo tahir alaman leisha bi mohdis hadasan akbar aw askar sekọ́lá tó bá jẹ́ pé ẹni tá a pè ní tahir ẹni tó mọ́kùn bí ẹ̀gbin kékeré ni àbẹ́ tó mọ́kùn bí ẹ̀gbin ńlá ni tó a lè gbé ìtumọ̀ yẹn a lè gbé e lórí pé ẹni tó gbàlérò ni mùmìnì so idan lọ́nà méjèèjì náà a pé kò wọlé káwá sọ wípé kí ni áyà yẹn ẹni tí ń bá wí òun náà níta ni òun náà ni mùmìnì so àfáwa ní fàúlìmá sábàtí wá rí báwọn nìsín a rí pé anáwó láàdẹ̀lì ilá ala ìjábìlì òdó limasil mushaf a rí pé kò sẹ́rí kankan fún pé a gbọ́dọ̀ sàlùwàlá síwájú ká tó kíni síwájú ká gba alukur'an ìjáàb ló sọ pé ká sọ pé ọ̀ràn yẹn ni fún wa ká kì í sọ̀ràn yẹn látara àwọn ẹ̀rí yìí wàhúwá mazhabu abi hanifa so ojú ọ̀nà yìí òun náà ni ojú ọ̀nà tí imamu abu hanifa eh, rahimahullah tí wọ́n sọ wa daud àti afá wa daud az-zahiri wa ibn hazm àti ibn hazm wa ibn abbas so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun náà ni tí abdullahi ibn abbas náà sọ wa jama'atu min as-salaf àtàwọn àkójọpọ̀ nínú àwọn salaf wa ikhtarahu ibn al-munzir so àfáàwà ibn al-mundhir àwọn náà sọ pé eléyìí òun náà ni táwọn náà rí pé ó lálàáfíà níbẹ̀ so ìdán tó bá ti wá rí bẹ́ẹ̀ á rí pé wọ́n sọ fún wa pé kìí ṣe ọ̀ràn àyà ẹ̀sìn báwọn nìkan kìí ṣe ọ̀ràn àyà òun náà ni nítàbà yín gbìyànjú láti sọ fún abíyí pé kìí sọ̀ràn àyà ni kó sàlùwàlá síwájú kó tó ṣe kíni kí ẹ tó gbé alukur'an lọ́wọ́ àmọ́ tí yẹn bá ṣe hasan kò sí ìrìnàjò tó burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa so ibi táwọn ní haidọ̀ ẹ̀sìn báyìí nìkan àbí ẹni tó ní haidọ̀ tó ní nifas so inú àlàyé táwọn àbá tún ṣe mẹ́rin ìgbà pa ààrẹ yìí wọ́n tó ń ṣàlàyé ń bẹ̀ ni pé obìnrin míì lè ṣe nǹkan oṣù fọ́jọ́ méje owó ọjọ́ méje oríṣi yóò pa kùránì sí ni oníyàn lódì yóò yà lódì so pé obìnrin míì obìnrin míì ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ yẹn lè wà fá títí títí ó fi di kíni títí ó fi di bí ogójì ọjọ́ so sábà tí wọ́n wò wọ́n ní a tún wá rí àwọn ẹ̀rí kan alọ́dà anábì sallallahu alayhi wa sallam a rí pé anábì sallallahu alayhi wa sallam ó sọ fún Aisha radiyallahu anha ó ní anábì sallallahu alayhi wa sallam kana yadhkurullaha fi kulli ahyanihi wọ́n ní anábì máa rántí Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà tó gbogbo àsìkò rẹ̀ àbí màá fi rántí ọlọ́run so àdìsí náà nísìnyí ó ń kó o jọ sínú pé gbogbo àsìkò táwọn bí bá wà òun náà bí máa rántí ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀rí tó mú wá òun náà ni pé anábì sallallahu alaihi wasallam ó ń sọ fún àwọn obìnrin ó ní àwọn obìnrin tó bá ní jẹ́nàbà lára àwọn obìnrin tó bá ní háìdọ̀lá àbí ẹ̀jẹ̀ bí mo ti dá ó ní káwọn náà ó jáde lọ́jọ́ ọdún níjọ eid káwọn náà ó jáde kan lọ yí eid wa yakunna khalfan nas káwọn wà lẹ́yìn lẹ́yìn táwọn yẹn bá wà tó má fi ń kírun àwọn ò ní kírun ويكبرون بتكبيرهم ويدعون بدعائهم àwọn náà máa ṣe Allahu Akbar báyìí máa ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar tó ìrántí Ọlọ́run náà sì ni tó ìrántí Ọlọ́run ẹ̀gbìn tó wà lára wọn ọ̀kọ́ pé ká máa ṣe kíni ká máa subhanahu wa ta'ala tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún rí ibi hadith Aisha radiyallahu anha nígbà <clears throat> Aisha ti haidọ̀ rẹ̀ dé lásìkò hajj gbàtí haidọ̀ rẹ̀ wá dé anabi sallallahu alaihi wa lè bá anabi anabi wá ní ìfàálì máa yẹ fàálù hajj anabi ní gbogbo ntá alálàájì máa ń ṣe òun náà ní kò ṣe gẹ́rọ alàtẹ̀kù fi bilbẹ́ì maka tawaf nìkan ni yóò sasa fàtí yóò sasa ayé bẹ́ẹ̀ ní sọfá wal marwa ẹ̀sìn so anabi ní kò kàmá sí tawaf nìkan ni so irú eléyìí nísìn ìbẹ̀lẹ̀ àfáàtì yẹ̀rí pé wà màálùmù anàl hajj níta àti mọ̀ náà ní pé ẹni tí máa ń ṣe hajj yadhkurullaha yóò máa rántí Allah subhanahu wa ta'ala yóò sì ka alukur'an ẹ̀jú bá rẹ̀ nísìn níta anabi fi yọ ọ́lẹ̀ fún nìkan òun náà ní kíni òun náà ní tọ́wáf òun nìkan tọ́wáf nìkan anabi yọ fún ọtí bá rẹ̀ nísìn so àwọn látara eléyìí a rí pé kíni a rí pé kò sí nǹkan tó kọ́ dí wa ìgbé tí ẹ̀ bá ní àtẹ̀yìn ò mọ́ kó máa wá sí kíni kó máa wá ka alukur'an so ibi tá a ti lọ òun náà níbi àlàyé tápà ti sọ pé inú àwọn kan tí ò lẹ́tọ̀ọ́ fún yàn so wọ́n ní láyé jùsù láwù kírọ́ àtúl kùrán wọ́n tún ní kò lẹ́tọ̀ fún kókà alkùrán òun náà látara ilẹ̀ máa ń bì ó báyọ̀ nísìn so wọ́n kà wá yọ wọ́n mú hadith kan wá tó sàlàyé tó ń yá àárín kan níbẹ̀ so kí ni hadith yẹn tán wá tó ń yá àárín òun náà ni <clears throat> hadith Ali ibn Abi Talib radiyallahu anhu وني كان عليه الصلاة والسلام لا يمنعه من قراءة القرآن شيء إلا الجنابة ali radiyallahu anha ó ní kò sí nǹkan kan tí máa ń sọ́pù ànábì láti máa ka Qur'an àbí jẹ́nàbà nìkan tánàbí bá ní jẹ́nàbà nìkan òun ni ó sọ́pù láti máa ka Qur'an ó túnbọ̀ pé tánàbí bá ní jẹ́nàbà la ẹ́ tó bá jẹ́ pé kò kàn lálù àlá lásán ni ànábì á máa ka Qur'an wàlẹ̀ ànábì man'ihi min al-qira'ati hasan lahu ala al sẹ́yìn obìnrin nísìn kò lè wẹ̀ tí ò bá mọ́ ẹ̀sìn bá nísìn àmọ́ jẹ́nàbà nísìn kò nígbà pé ìwọ̀n á sì mọ́ ní òsì jẹ́wẹ́ jẹ́nàbà ẹ̀yìn tó yẹ pé jẹ́nàbà lèèyàn ní ó ní jẹ́nàbà alábáyé mọ́ dájọ́ so eléyìí òun làǹfà àti sọ pé á ah, ẹ̀yìn òun kó mọ́ ka Qur'an ní tiẹ̀ ẹ̀yìn torí pé òun ṣe kíni òun lọ́nà àbáyọ ó lè lọ lè wẹ̀ nísìn so àìwẹ̀ rẹ̀ òun so eléyìí òun náà ni ẹlẹ́ẹ̀kẹrin nínú nǹkan tí wọ́n tún kọ́ fún ẹni tó bá ní ẹ̀gbin lára ẹni tó bá dáná ìwẹ̀ yìí òun náà ni wa yahrumu alayhi aidan as-salatu wat-tawafu bil-bayt ẹni tó bá dáná wẹ̀ tó dọ̀nà yẹn fún kó wẹ̀ ó yẹ kó wẹ̀ kó jẹ́ ìwẹ̀ ni kó ti kíni ká ilé Allah subhanahu wa ta'ala so àwọn eléyìí òun náà làwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ fún ẹni tí ìwẹ̀ bá ń bẹ lára rẹ̀ tó ní tó dáná kó wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà so ó gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà yẹ síwájú àbí kó wẹ̀ ìwẹ̀ haidọ̀ kó wẹ̀ ìwẹ̀ nifas síwájú kó tó lè kírun àbí síwájú kó tó lè rọ kiri ka ilé Allah subhanahu wa ta'ala so eléyìí òun náà ni ìparí ọ̀rọ̀ lórí alghuslu ìwẹ̀ bí a ti máa wẹ̀ àwọn nǹkan tí máa ń sọ ìwẹ̀ dọ̀ràn yàn àwọn nǹkan tó jẹ́ pé afẹ́ káwẹ̀ ni kì í ṣe túláàsì àwọn ìdájọ́ tó wà lórí ẹni tí ìwẹ̀ bá dọ̀ràn ẹ̀ lórí ẹ̀ gbogbo àwọn wọ̀nyí òun náà làwọn ti àti ṣàlàyé rẹ̀ ní ìfọ̀síwẹ́wẹ́ pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ ààbọ̀ tí bá bu ẹlẹ́ẹ̀kẹ́jọ níjọ́ mẹ́jọ tó tá a máa sọ nípa àtàyàmùm àtàyàmùm àlùalá ilé ìpẹ́ òun náà là ń pè ní àlùalá ilé ìpẹ́ tó kí ni ẹ̀rí rẹ̀ láti inú alukur'an kí ni ẹ̀rí rẹ̀ nínú súnà nàbí sallallahu alaihi wasallam májẹ̀mú olówà fún yàn kéèyàn tó lè ṣàlùwàlá eléèpẹ̀ bóòlù yẹn ṣe máa ń ṣe kí ni nǹkan tó ba àlùwàlá eléèpẹ̀ jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà láàmà ṣàlàyé lábẹ́ báàbù albabu samin ìtayàmọ́m abdullahi subhanahu wa ta'ala wọ́n lọ sí àlékún àgbẹ̀yẹ̀ sí fún wa وعلى آله وأصحابه وسلم عليه السلام Naam, bẹ́ẹ̀ ni sọ wá bẹ́ẹ̀ tọkọ àti ìyàwó bára wọn ṣeré ṣèṣe pé wọ́n lájọṣepọ̀ gangan wọ́n kàn bára wọn ṣeré nǹkan tó wá jáde lára ọkùnrin wọn tó hmm, pé ó wá yí aṣọ kí ni ìdájọ́ eléyìí nǹkan tí máa ń jáde lára ọkùnrin láti fi tọkùnrin tí máa ń tọ̀ nǹkan mẹ́rin òní máa ń jáde lẹ̀ tó nọ́mà àwọn nǹkan mẹ́rin tó nọ́mà tó táwọn nǹkan mi bá ti jáde bẹ́ẹ̀ òun àwọn nǹkan tí ò nọ́mà ni so alákọ̀ọ́kọ́ òun náà nìtọ̀ onídàájọ́ nínú sharia islam ẹlẹ́ẹ̀kejì nínú tí máa jáde òun náà ni almaniyu òun náà ni àtọ̀ èyí tí máa dọ́mà òun náà ni ìdájọ́ nínú sharia islam ẹlẹ́ẹ̀kẹta òun náà ni almaziyu almaziyu òun náà ni tí máa jáde nígbà tọkùnrin àti tọkọ àti ìyàwó bá ń ṣeré kí èsì fi wọ́n lájọṣepọ̀ gangan so eléyìí òun náà ń pè ní kíni almaziyu ẹlẹ́ẹ̀kẹrin òun náà ń pè ní alwadiyu òun ní máa jáde lẹ́yìn tọ̀ ẹ̀rí yóò funfun báyìí bí omi èké òun ò dàbí kíni kò dàbí kò ní dàbí tọ̀ lẹ́yìn tọ̀ ní máa padà jáde òun náà pè ní àlùwádìí sẹ́rí gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin òun ẹyọ kan ní ìṣẹ̀gbín bẹ́ẹ̀ òun náà ní alimaniyo àtọ̀ tí máa ń dọ́ma òun nìkan ní ìṣẹ̀gbín àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó kun ẹ̀gbin ni wọ́n so bá ṣe wá gbé ẹ̀gbin yẹn kúrò lára bá ṣe òun náà ní ká fi kíni òun ní ká fọ̀ ọ́nù ní tó bá yí lásọ aṣọ tó bá yí àlè kírun afọ ọ̀nù kò ń bẹ́ tó bá yí wa lára afọ ara wa ní kò gẹ́gẹ́ bí ìtọ̀ bí a ṣe lè fi ibi àtọ̀ títọ̀ bá wà ń bẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la lè fòun náà kírun gbogbo àtọ̀ tó bá yí àtàrà wa so ẹ wá rí alimaniyu ń tiẹ̀ àtọ̀ yìí ti máa ń dọ́mọ yẹn ìyẹn yìí ṣe kínákókọ rẹ̀ yìí ṣe gbìn kìí ṣẹ̀gbìn torí sallam anabi ama sikini anabi ama tó bá gan anabi ama hako lára sọ rẹ̀ ẹ̀ ti bá òun torí pé kìí sẹ́gbìn torí pé ẹlẹ́ẹ̀kejì ni pé ní ti máa ń di ọmọ ìpìlẹ̀ èèyàn ní tó mọ́ni tá a bá sọ pé ẹ̀gbin nìsín tí ẹ̀gbin náà ní wá ń fọ́ọ̀mù tó wá di bó bá ṣe wáyé nìsín ayé pé ìṣẹ̀lẹ̀ ẹ̀gbin ni wá ganu báwọn torí pé ni ó jẹ́ pìlẹ̀ wá báwọn so màníyù èsì kí ni kí ẹ̀hẹ̀ ṣé wàá lè fẹ̀kọ́ ńlẹ̀ sára ọkànfilẹ̀ báwọn ṣàpé yóò sínú náà ni ẹ̀jú bá mi sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tiẹ̀ náà ṣe rí èyí ó kàn sọ ọ́nù látara pé kí ni pé èyí ò fẹ́ kí ó wà lára yẹn kò kó wà lára yẹn òun náà ni ó mú yàn láti àbí láti ha kó nígbà tí ó bá gbẹ wa Thank you. Tamam. Tẹ́kẹ̀ẹ́ táńkọ́. <laughs> Naam, ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹni tó bá ní jẹ́nàbàlà ìwé ọ̀ràn yàn tó bá sì ní ó sì fẹ́ wẹ̀wẹ̀ jímà pé bóò ni tó lè wẹ̀ méjèèjì papọ̀ ẹ̀ ti bá ní sí so àgbẹ̀dàpọ̀ wà lórí ọ̀rọ̀ yẹn pé téèyàn bá ní ìwẹ̀ kíkan ó kó sínú ara wọn ẹ ti bá wọn nísìnyí so àmọ́ ìtò ilẹ̀ òun náà ni pé téèyàn bá ti wẹ̀ èèyàn lè wẹ̀ ọ̀kan yẹn tó ṣe kí ni yóò gbé méjèèjì ẹ ti bá wọn nísìnyí yóò wẹ̀ pẹ̀lú àníyàn fún òun jẹ́nàbà òun ṣe kí ni àti ìwẹ̀ gbósùlù jùmọ̀ á ẹ̀ so ìwé ìtòlú bákan kan náà lèèyàn máa wẹ̀ àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìgbésẹ̀ bá tún lọ wuo ó nínú kíran korúkọ Islam àwọn nǹkan míì náà wà tí máa rí báwọn tí máa kó sínú ara wọn so gẹ́gẹ́ bí hajj àti umura lápẹjú ẹ̀ nísìn so èèyàn lè fẹ́ gbé ara mi pé mo fẹ́ ṣe hajj àti umura ẹ̀ papọ̀ ó gbé ara mi pé mo fẹ́ ṣe hajj àti umura so umura sunna ni hajj ara mi léjì papọ̀ so kò sí Uh, irú eléyìí náà nísìn ìwẹ̀ jẹ́nàbà ọ̀ràn yẹn ni ni ẹ̀dínbà nísìn so tó bá láàníyàn méjì papọ̀ ó gbéra wọn pẹ̀lú wọn kankan torí kankan náà ni wọn ya náà ni àníyàn sì ní ọkàn ló wà so ọkàn ni yóò ti tọ́ka rẹ̀ so ya òun náà ni pé o wa wá ó wà lórí ìrìnàjò dana wá abi jẹ́nàbà ni ó la pé ni ó sùn ó lálàá ni ó wá rí pé jẹ́nàbà rèé tó kò wá rí ó wá rómi ẹtí bá mi sùn àmọ́ kò rí ibi tí ó ti wẹ̀ ẹ́ tó ó rómi kò rí ibi tí ó ti wẹ̀ pé bóò ni irú ẹni báwọn bóò ni ó so tó ìdájọ́ tó wà lórí eléyìí pé tó lè ṣe sàyámú ìdájọ́ tó wà lórí eléyìí òun náà ni pé tẹ́ẹ̀rí nínú àwọn nǹkan tí máa ń sọ dáyà mọ́ máa padà débẹ̀ nínú àwọn nǹkan tí tẹ́yàn fi lè ṣe dáyà mọ́ òun náà ni inú ẹ̀ ní kéèyàn máa romi rárá ẹ̀sìn bá mi so ádámù wujudi lima káwọ́ omi ká máa rí lẹ́yìn gbàtà ti wá Abi Adam àbí ádámù qudrati ala isti'mal lima àbí kéèyàn má lágbára láti lomi èèyàn lè romi nísìnyí kó má lágbára láti lò bẹ́ẹ̀ látara àárẹ̀ kan ni èyí tó bá lò nísìnyí àárẹ̀ yóò padà ẹ́ so irú eléyìí nísìnyí ó romi àmọ́ kò lè lò òun náà ó ní ìdájọ́ kí ni ìdájọ́ ẹni tí kò rí so àmọ́ ẹni tó wá romi nísìnyí tí ò wá ríbi tí yóò ti wẹ̀ bẹ́ẹ̀ kò ríbi tó pamọ́ tí ó ti wẹ̀ ni àbí nǹkan kan tó wá wá wá fásitì tí ò rí so irú eléyìí náà yàní yóò ṣe kíni yóò lo tàyàmù nítorí pé kíni torí pé oró mi lóòótọ́ àmọ́ kò ní agbára láti kíni kò lè lò yóò wà ní ọkùnmọ̀ kíni ọkùnmọ̀ ìgbà tí yẹn ò rí omi ni ọ̀tún irú ẹni báwọn náà ó yẹ kó gbìyànjú padà wọn ti sómi fún un kọ́ra bó ti ẹ̀yìn ibi kan ní ọjọ́ bá ti kíni tó o da tó bá wá tí o bá rí tó bá sálọ tó bá ṣe tàyà mọ́ o yóò mú dájọ́ pé ẹni tí o rí omi náà ni o ti bá wọn nífẹ̀ẹ́ naam wallahu ta'ala a'lam naam wa salaam wa rahmatulah. Thank you. Hmm. Hmm. dàám ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní èyàn fẹ́ wẹ jẹ́nẹ́bà ó sì fẹ́ wẹ̀wẹ̀ kankan iná ẹtì bá òní sí i pé èwo ni èyàn kọ́ yóò kọ́kọ́ wẹ̀ ẹtì bá òní sí i kò sí ìṣe èdè kọ́kọ́ wẹ̀ ń bẹ̀ àmọ́ èyí tẹ̀mí rò Allahu ta'ala a'lam wọn náà ni pé kí yóò kọ́kọ́ wẹ̀wẹ̀ kankan tí o bá wẹ̀ wẹ̀ lọ́ọ́ o ó bá wẹ̀ ó wà wẹ̀ jẹ́nẹ́bà ó wẹ̀ jẹ́nẹ́bà lé nítorí kíni nítorí pé ìwẹ̀ tí yẹn bá ti wẹ̀ fún jánábà yẹn àlọ́lá yẹn ó sì wúlò tí yẹn ti lè fi sàlọ́lá tí yẹn fi lè ṣe nǹkan mi ìgbé tí yẹn bá ti yẹn wẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ó rọrùn kí ọwọ́ yẹn ó ka abẹ́ yẹn tó tí èèyàn ní lè lo àlọ́lá yẹn kò ní lè ṣe nǹkan mi mà ògbà tí yẹn ti wà ní ìwẹ̀ fún nǹkan méjèèjì wọn tí yẹn bá ti wẹ̀ kankan síwájú tó ti wẹ̀ tán kó wá wẹ̀ jánábà kó jáde tó ìbẹ́nu kí so inú súnà nàbì ni o dáa kí ẹ máa wà ní kíni kó máa wà lálù àlá ní ni wọ́n ní pé ìmọ̀ ó gbajúmọ̀ táwọn máa ń gbọ́ ní pé wọ́n máa sọ pé mustahabu àwọn àfà ẹ̀jẹ̀ bá rí ṣe <laughs> ó gbajúmọ̀ lóòótọ́ pé ju ọ̀nà yẹn ọlọ́run mẹ́ta náà ni ọ̀rọ̀ yẹn ọlọ́run súnà nẹ́bí àti ẹ̀sìn bá mi sì kò sí ní jẹ́ mùsàábù àwọn afá nínú ẹ̀sìn àfọ́ òní mùsàábù kankan àyàfi tọ́lọ̀ fẹ́ àti sànàbí fẹ́ so kò wọ́ bí kankan láti lè fẹ́kẹ̀ wá láti usul al-fiqh kò wọ́ kankan nínú fíkíù kò wọ́ kankan nínú usul al-fiqh nítorí pé àwọn àdájọ́ ẹ̀sìn ti ń bẹ márùn náà ni tí ó sì yàpọ̀ ẹnu lórí ẹ̀ márùn náà ni wá so alákọ̀ọ́kọ́ òun náà náà ń pè ní kíni al-wajib òun náà ìtọ́sí ń pè lọ́rọ̀ àyàn wọ́n náà ni pé ma yusabu fa'iluhu wa yu'aqabu tarikuhu ẹni tó bá ṣe yóò gbalada ẹni tó bá filẹ̀ tí ò bá ṣe yóò ṣe kíni yóò jìyà gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí kasolat àbí gẹ́gẹ́ bí ìwọ̀n nísìn tí ẹ bá fi ìrànlẹ̀ tí ò bá ṣe nísìn yóò jìyà tó bá ṣe yóò gbẹ̀san gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni kíni so àwọn ìdájọ́ tiẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ní sáńpẹ̀ ní kíni alḥaram awil muharram awil mahdur orúkọ òun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ pé nǹkan tó jẹ́ haram tó jẹ́ ìwọ̀ òun náà ni nǹkan tó jẹ́ pé ma yu'aqabu fa'iluhu wa yusabu tarikuhu ìdàkejì rẹ̀ ni yu'aqabu fa'iluhu ẹni bá débẹ̀ tó bá ṣe yóò jìyà nínú ẹ̀sìn wa yusabu tarikuhu ẹni tó bá sílẹ̀ tí ò bá débẹ̀ yóò ti gbàládá gẹ́gẹ́ bí kíni kashurbil khamr gẹ́gẹ́ bí ọtí wàzínà àti zìnà haram ni ẹni tó bá dé bẹ́ẹ̀ tó bá mutí yóò ṣe kí ni yóò jìyà ẹni tó bá fi ọtí lẹ̀ tí ò bá mú yóò gbà ládàá kó jìnà sí ẹni tí ò dáa ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ní sáńpè ní almandub almandub òun náà náà ń pè ní almasnon òun náà ń pè ní sunna òun náà ń pè ní mustahab ẹ̀sìn báwọn

àpèjúwe eléyìí òun náà ní kíni gẹ́gẹ́ bí ìwẹ̀ jimá ẹ́n ghuslul jumu'ah ìwẹ̀ jimá tá à ń sọ náà nìsín inú ẹ̀ náà ló wà ghuslul idayn ìwẹ̀ yídì méjèèjì inú ẹ̀ náà ló wà abáyẹn tó lọ yídì ní jọba wẹ̀ ló sákàǹkà ó sì lọ yídì kò sẹ́sẹ̀ fún un tó bá wọ ẹ ìwẹ̀ irú ẹ̀ tá à máa ń wẹ̀ ìwẹ̀ ẹ̀sìn òun ó bẹ́ẹ̀ eléyìí náà náà pè ní musahabu òun náà náà pè ní mandub òun náà làwọn onífíkì máa ń pè ní sunnah ṣé ìwẹ̀ súnà òun làwọn fíkì máa ń pè bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn àdájọ́ tí ń bẹ sẹ́ńpa ní márùn ni òun náà ní tá à ń pè ní al-makruh al-makruh òun náà nìkan tó jẹ́ pé ma yusabu tarikuhu wala yu'aqabu fa'iluhu ẹni tó bá gbé makruh sílẹ̀ tí ò bá ṣe yóò ṣe kí ni yóò gbà ládàá pé kò ṣe wàlá yóò àkọ́bù fa'iluhu ẹni tó bá sì dé díẹ̀ kò ní tètè ní kò ní jìyà ẹ̀dí bá wọn nísìn ẹ̀rí pa ẹ̀rí inú àwọn tíra fíkíù wọn ni wayukrahu wayukrahu akọ kí o sì kí ni kí o sì báyìí kí o sì báyìí ẹ̀dí bá wọn so kí ni burúkọ rẹ inú àwọn lápèjúwe kí fẹ́ wọ tọ́ílẹ̀tì nísìn ká wọlé pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún nínú tọ́ílẹ̀tì mọ́kúrú ni ẹ̀dí bá wọn nísìn so téèyàn bá ti wọlé téèyàn bá wọlé pẹ̀lú ẹsẹ̀ òsì ẹsẹ̀ òsì yóò gbalada ẹsẹ̀ bá mi tó bá wọlé pẹ̀lú ẹsẹ̀ òsì nìsín kò ní gbalada àwọn kò sẹ́sẹ̀ fún so ntí máa ń bẹ́ mi màkúrú ti ẹnu. naam naam naam ok so wọ́n ní àwọn kan máa ń sọ pé sìgá fífà àbí áká mímu àbí fífà rẹ̀ náà àwọn kan ní makruhu ní ìdájọ́ rẹ̀ wípé àti makruhu ní lóòótọ́ tẹ́rí eléyìí ní sìn ìdájọ́ ẹ̀ èyí tó nílẹ̀ nínú ìdájọ́ ẹ̀ ni pé haram ni ẹtì bá ní sìn nítorí pé kí ló jẹ́ àmọ̀ ìdájọ́ rẹ̀ àwọn tí wọ́n bá nímọ̀ nípa rẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ àmọ̀ ìdájọ́ rẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà Islam Islam fi kalẹ̀ sọ́dọ̀ ta ni àwọn tí wọ́n nímọ̀ nípa rẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú àlàáfíà pé kìíní yìí ó ní máa kó ìpalára báyẹn àwọn dókítọ̀ tí wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n wá sí ìyẹ̀wò lórí ẹ̀ pé ah sìgá mímu ní ti máa ń ṣe fún yẹn ni tá a bá ti sọ pé sìgá mímu ní máa kó palára báyẹn ó lè pààyàn ó lè kó ní abáyẹn áásà mímu tá ní máa kó ní abáyẹn ó ti di haram pẹ̀lú pé ọba àlefẹ́ ọlá sọ pé wala tulqu bi aydikum ila tahluka ẹ má mú ọwọ́ ara yín ẹ má fi kíni ẹ má fọwọ́ ara yín fa ní tí ó kó parun bá yín ẹ ti bá wà náhàyú lè sàárì náhàyú bẹ́ẹ̀ wọn ní ti ó ó ṣe ní ha ó sọ ọ́ dé wọ̀lú gbogbo àdó la mà kọ́dà àwọn tí wọ́n ti sìgá náà ẹ̀ tá bá sọ tá bá ṣe sìgá tá bá polówó sìgá tán wọ́n o ó rọrùn kó o ẹ ti ẹni tí máa ń sìgá o ó rọrùn kó sákú o wọ́n ti kọ́ sí ara pálí o ọ̀nà ò sí rà á pé ẹ̀wọ́ tó bá mu sìgá ẹ̀mí rẹ̀ ní gún o nítorí pé kí ni àwọn náà mọ tí ó bàjẹ́ lára rẹ̀ yóò ba nǹkan jẹ́ mọ́ ọ̀la ni tẹ́ bá dìbò tí wọ́n ya àwòrán fùkú àwọn sìgá ẹ́ lọ́ǹgà bí òun náà kàn ń fùkú ni tẹ́ bá dìbò tí wọ́n ya àwòrán rẹ̀ sí ẹ̀ẹ́rì fùkú wọn wá ṣe kí ni yóò ti wá dúdú bíbà tí yàn bá bọ ẹran yóò ti máa bọ̀ sínú pẹ̀lú náà ti ń dámarí hùn lọ́sàn lóru yóò máa dáná marí sàkàràká yóò máa dáná rẹ̀ marí báyọ̀ bá dé nísìnyí ọlùmí yóò ti máa bàjẹ́ sí láti òní rí mu bí sinú bá tó nísìnyí wọ́n àkótó fi nǹkan kanú ẹ̀rí yóò ti jòkó kalẹ̀ yóò ti yóò máa wá kú fìrìfì yóò kú efi ẹ̀hún náà tí wájú kótó ẹ̀ tó sínú ẹ̀dí bá rùn nísìnyí ìkíní yìí ìnira nísìnyí kó báyàn so eléyìí haram ni ìmúlá ti bàdájú eléyìí ọ̀rọ̀ táwọn fi sọ pé wala tulqu bi aydikum ila tahluka ẹ má fi ọwọ́ ara yín ṣe kí ni ẹ má fi pa ìparun fúnra yín kì í ṣe sìgá nìkan gbogbo tí bá ti mọ tí ó bá ṣe kí tí ó bá ti pa ìparun fún yàn haram ni ẹ bá ní. wa ahsinu ẹ ọba àlùkọ́lá ni ẹsẹ̀ ẹ ṣe dáadáa ẹ inna Allaha rahima ọba àlùkọ́lá ọba tó ṣe kí ọba tó kẹ́yìn ni ó ti ṣàánú yín kílẹ̀ máa ṣàánú ara yín sí ẹ bá ní.

ntí ò ní kólóhùn ní ntí ò dà kólóhùn dà níbi fíìmù ntí ò ṣẹlẹ̀ sí kó sọ pé ó ṣẹlẹ̀ sóhun irọ́ ni so àwọn sì máa wò ó pé á ah, nǹkan báyìí ṣẹlẹ̀ sẹ́ni nǹkan báyìí ṣẹlẹ̀ sẹ́ni ẹ́n àìmọye àìmọye ijọ́ tí àwọn onímọ̀ máa ń wò mí fíìmù àwọn oníyanṣẹ́ ẹ̀rọ orí sí ẹ̀ríkà àìmọye ijọ́ tí bàbá sùn ti kú mi fíìmù tó wá kú lónìí yóò sì kú ó sì máa sunkún mi ó sì yóò ma sọ ya pé ah, ìyá sì ń jẹ ọmọ yìí báyìí ọmọ òrukàn kò sì níyà ó sì ń jẹ ó sì níyà gangan ó níyà lójú ayé so irọ́ bẹ́ẹ̀ ẹ̀tàn jẹ ìbẹ̀ẹ̀bẹ̀ so ẹlẹ́ẹ̀kejì nínú aburú tó tún wà bẹ́ẹ̀ nínú aburú tó tún wà bẹ́ẹ̀ òun náà ní pé kí ni àwọn tí wò àwọn obìnrin tí wọ́n wà ní eré òsẹ́nìkan tí ó wọ aṣọ bí ẹ̀ wọ́n múra wọ́n sira alẹ́ nídajì ìhòhò òun náà lèyìn ó sì máa wò so aburú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú aburú tó tún wà bẹ́ẹ̀ òun náà ní pé kí ni wọ́n a máa kọ́ àwọn ọmọ kéékèèké láburú wọ́n kọ́ ọmọ kéékèèké bá ṣe ń jalè bá ṣe ń pọ̀fọ̀ bá ṣe ń purọ́ ẹ̀ wọ́n a máa kọ́ ọkọ àtìyàwó báwọn náà ó ti máa parọ́ nígbà tí wọ́n bá ń ṣèrà nù kí inú aburú tó tún wà bẹ́ẹ̀ òun náà ní pé kí ni òun náà ní pé ìfọkàntán wọn ò jẹ́ kí fọkàntán ó wà mọ́ láàrin ọkọ àtìyàwó ká fọkàntán rẹ ni bí ọkọ ẹ̀lú bá sọ wọn nísìnyí pé òun làbújá eré ní òun rántí nísìnyí pé bẹ́ẹ̀ nìkan ti sọ pé òun làbújá ń bi eré nù tó jẹ́ pé kọ́lá àjẹpọ̀ làbújá ládùúgbò náà bí òtẹ́ẹ̀lì kan náà ló wà ládùúgbò ṣètàn ó ti gbé kíní wá sí lẹ́nu bọ́yọ̀kọ́ rẹ̀ làbújá o ó rántí eré tó wò níjó ní eré òní wà wá sí làkàì rẹ̀ yóò sì fi kẹ́sìn rẹ̀ sọ́kọ rẹ̀ ẹ ẹ àkúmọ̀ àbújá àbújá gbogbo àná ìta ló mọ̀ bá àbújá lẹ lọ nísìn so eléyìí ní kí ló kí ló fà á èrè nínú ẹ̀ inú abúlé tó wà mẹ́ẹ̀ òun náà ni pé eré wọn a máa já okùn ẹbí wọn a máa ṣokùnfà báwọn yóò ti ṣe kí ni bí wọ́n ṣe máa jókun ẹbí bí yẹn ṣe máa kẹ́fín sí rẹ ni ìbéèrè náà ló ti wò ó pé ẹnìkan ní í ṣe ẹnìkan orogún òun náà ní ṣe ọmọ orogún ẹ̀ ìbẹ̀rẹ̀ nìkan ni ó ti rí pé ogun ìdílé nígbà mẹ́ nìkan ìbẹ̀rẹ̀ ó ti rí pé ah, ayé le èèyàn ṣòro náà lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ti rí pé èèyàn ṣòro sànú ẹ̀tẹ́ yẹn sànú gbà mílíọ̀nù tó máa ń ṣe kíníkan fún yàn ó ti kẹ́kọ̀ọ́ rẹ̀ nù tó bá wá dójú ayé náà òun apply nu ah, ah, hmm, ó fún lówó báyìí ṣe dé ibi ìdàndá tí nke ṣẹlẹ̀ tó tá ní ka máa kà á tó jẹ́ pé èyí wá tún wà òun náà ní kékeré ni tẹ̀díyé àwòkọ́t kéèyàn máa ṣe kéèyàn kéèyàn máa láàsìkò láàrin lórí tí ò láǹfààní ẹlòmíì ò ní ah, ẹ̀kọ́ náà máa ń bẹ̀ mbẹ̀ eré ni kọ́ lẹ́kọ̀ọ́ ni ma kó ní ká máa sọ tán ìgbésí ayé ànábì fún ọ àbí kí wọn náà kó ẹ̀kọ́ rẹ̀ kó kà á kó ka báwọn sábẹ́ ṣe tẹ́yìn bá gbé síyárò àlámì nùbàlà síra kan bẹ̀tán pè ní síyárò àlámì nùbàlà ìtàn àwọn èèyàn ńláńláńlá tí wọ́n lábẹ́ láka láti ilé ànábì sallallahu alaihi wasallam tó fi dé àsìkò àbáwa alimami zahabi rahimahullah tẹ́bá wọnú ìtàn ànábì ó sọ ọlọ́pàá ti gbéyàwó bóyá ṣe kékeré bóyá ṣe gbẹ ó kú bẹ́ẹ̀ ó mú tàwọn ànábì náà lọ́kọ̀ọ̀kan ó mú tàwọn ìyàwó ànábì ó mú tàwọn tàbí ó mú ọlọ́kọ̀ọ̀kan téèyàn bá ń gbọ́ ìtàn àwọn eléyìí àbí ti tó wá yáfi òun yáfi òun jọ eré nìsí gbogbo inú jẹ tó rántí gan sọ bí ẹ̀yìn nígbà tó wá rẹ̀ wọ́n wá gbé káàkiri fáńtì ọsítù wọ́n á ní wọn rí ṣe bọ́ọ̀ ẹ̀rẹ̀ kan ṣe dénú wọ́n ní à lọ sí ṣọ́ọ̀ṣì wa àdúrà máa ń gbà bẹ́ẹ̀ fa ẹ̀sìn bá rí mi yóò sì ní mùsùlùmí lòún jẹ́ tẹ́lẹ̀ wọ́n wá mú lọ tó bá wá débẹ̀ wọ́n wá pàtó lélé pàtó lélé yóò wà ní ara rẹ̀ sì yá tó wá ní wọn náà tẹsẹ̀ lébọ̀ ìgbẹ́ náà ti gbọ́ ẹsẹ̀ lé nígbà láti ń gbọ́ ibi fíìmù náà ni ẹkẹsẹ̀ lébọ̀ wọn wá ní ṣe lọ́sí òní má ni so àwọn aburú yẹn wá pọ̀ ká tó tún wá ní àwọn nǹkan tí wọ́n tún wá expose àwọn ọmọ kéékèèké sí wọ́n expose àwọn ọmọ kéékèèké wọ́n jẹ́ kéékèèké sì lè dá tí ò yẹ kó dá wọ́n ti ń wo ọkùnrin tó bá yá yóò bá dé di pé sáà ọmọ ìyá àtọmọ ìyá gan ní tí wọ́n wò níbi eré wọ́n practicalize láàrin ara wọn so aburú pọ̀ bẹ́ẹ̀ gan ó yẹ kí mùsùlùmí ó gbé kó gbé ìgbìnà sí inú ilé ẹ̀ kó fi rọ́pò bá àwọn nǹkan rẹ̀ ní ìrọ́pò rẹ̀ ẹ̀sìn báyọ̀ nísìnyí máa gbọ́ wá sí máa wo wá sí náà wáyé pé kí n ló fẹ́ wò àwọn china mi bẹ́ẹ̀ ní satellite ń ṣe pé wá sí náà máa ń ṣe twenty four seven àwọn china mi bẹ́ẹ̀ ń ṣe pé Quran ní twenty four seven china mi bẹ́ẹ̀ ń ṣe pé hadith wọn máa kà twenty four seven wọ́n sì máa translate ẹ̀ sí i wá bá play tó pé yìí ti ń play ẹnu lé gbogbo lé ẹnu kùránì jojúmọ́ kọ́dà ó máa ha àwọn àyà mi ìgbà wọn náà ní mẹ́gbà tó ń ha ó ọkọ̀ yóò máa ha fúnra rẹ̀ ṣé rẹ̀ àwọn ọmọ rẹ̀ náà máa ha ṣètáni ó sì máa jìnnà sínú ilé rẹ̀ so àǹfààní wa ń bẹ tí wàá lẹ́yìn gbogbo àwọn nǹkan òwúlò fún yẹn sí ma yastawi fihi tarafani òun náà tó jẹ́ pé kò jẹ́ halal kò jẹ́ haram òun náà ni wọ́n mọ́ má kójú rẹ̀ wákò bí ká jẹun ẹ̀jẹ̀ bá mi ṣe halal kìí ṣe pọ̀ tó bá ti jẹ́ pé èèyàn bá ti wá lọ mọ́ nǹkan tó bá ti jẹ́ nǹkan dáadáa èèyàn ó ṣe kí ni èèyàn ó gbà ládàá rẹ̀ tí èèyàn bá ti lọ mọ́ nǹkan tí ò dáa yóò gbẹ̀sẹ̀ lórí ẹ̀ márààrún náà ni kò sí yàpẹ̀ lórí ẹ̀ ìdájọ́ márààrún ti ń bẹnu so kò sí ti ń jẹ́ mustahabul ulama àbí mustahabu àwọn àfa kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ sòtá àbá ń sọ̀rọ̀ nípa mustahab ọ̀rọ̀ tí ó lẹ́rìí náà ni láti inú sunna anabi sallallahu alayhi wa sallam ẹfẹ́ fi kún mustahab mo ti fún wa níbi ká jẹun lápò oúnjẹ jíjẹ nísìnyí ẹsì báyọ̀ nísìnyí mustahab ni ẹsì báyọ̀ nísìnyí àmọ́ ó lè padà yá nǹkan ká lè lọ́mọ tí oúnjẹ jíjẹ wà di haram gẹ́gẹ́ bí ọ̀sán rọ̀mùdọ́n nísìnyí sẹ́yìn ká jẹun lọ́jọ́ lásán náà tẹ́lẹ̀ nísìnyí ah, mubah ẹ̀ eh, kí ẹ̀ mubah ni ó tọ́ tó bá ti di ọ̀sán rọ̀mùdọ́wà nísìnyí oúnjẹ jíjẹ ó di kíni yóò di haram ṣùgbọ́n náà ni oúnjẹ jíjẹ ń ń di wájìbù ńgbà míì bẹ́ẹ̀ ńgbà tó rẹ̀yàn nísìnyí ó ti bá wọn tí wọ́n ń kú lọ ṣe tí ò bá jẹun oúnjẹ ó ṣe kíni àìjẹun agbára rẹ̀ so àpèjúwe mubahunu àmọ́ nípìnlẹ̀ rẹ̀ ń tiẹ̀ náà kò jẹ́ kò mú ìdájọ́ tẹ́lẹ̀ so nítorí pé tí wàá so mọ́ àwọn nǹkan míì òun náà ló fi mú ìdájọ́ yẹn naam wallahu Naam.

so ìyàtọ̀ kà wà láàrin tó jẹ́ máa ń pè ní mọ̀ akada òun náà ní bá anabi sallallahu alaihi wasallam ti dún ní máa ń kàn yẹn ẹjọ́ bá mi sè so àdìbò ìsìwá lójú kò tó lórí ẹ̀ bá anabi ti máa ń ṣe wò gbà òun náà máa ń pè é ilé ìsúná tó mọ̀ akada ni so sunna mi wà fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam náà lóòótọ́ ẹjọ́ bá mi sè bọ̀dà anabi yóò fi yóò àmọ́ gbogbo ẹ̀ náà wọ́n dà súnà náà ní kìtìpé téèyàn bá fẹ́ bí gọ́sùn lè jùmọ̀ àníkùn wọ́n ní àkàdù òun ló fẹ́ kápá tó bá dájú máa ń sọ kódà gbogbo ọ̀nà sára níbi gbé wá mo ti bá wọn nísìn so àwọn afá àmọ́ rí pé á ọ̀nà ẹ̀ tó lágbára ni mo rí pé gọ́sùn lè jùmọ̀ àfàrí ìdọ̀ tó ń alákùnlé mọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ti bá wọn nísìn kódà náà bí tó ń lo lásùrù fàrí ìdọ̀ wípé àwọn ìwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn fún wa wọn náà làwọn yẹn náà fi rí i pé yàní sunnatun muakkada súnà tó kápá ni so ẹlẹ́ẹ̀kejì pé àwọn àwọn fíìmù tó máa ń ṣe tí wọ́n jẹ́ bí wọ́n ní bí animation àbí àwọn kàtún yẹn tí wọ́n láwọn fi ń sọ ìtàn àwọn tí wọ́n ti kọjá lọ so ẹ rí i pé wọ́n fi àwọn kan wọ́n fi rọ́pò àwọn ẹni o ẹ ti bá wọn nìkan gbogbo àwọn kan tí ò dá ń bẹ̀ náà so káfíń yẹn rọ́pò ẹnìkan tí ó so ká lu èèyàn lásán kan kò dáa ká tó wá lo gbé àwọn nǹkan tí èsì èèyàn gidi ká tó wá fi rọ́pò àwọn èèyàn rọ́pò nísìnyí àwọn èèyàn rere ni wọ́n àwọn èèyàn ńlá ni wọ́n so ọ̀nà táwọn sálàfù ń gbà ń jẹun kí náà forúkọ rẹ̀ ọ̀làjú òun náà ló dé sí gbogbo eléyìí gbogbo àwọn ìtàn táà ń sọ yìí ìtàn tó yẹ kí wọ́n máa kọ́ náà ni kí wọ́n sàlàyé rẹ̀ fún yàn so nísìnyí báyìí alhamdulillah nísìnyí bẹ nísìnyí náà tó jẹ́ pé a rí àwọn ìtàn yẹn tí wọ́n sọ fún wa pé á ah, bó ṣe ṣẹlẹ̀ ní bó ṣe ṣẹlẹ̀ ní bó ṣe ṣẹlẹ̀ tí wọ́n nàárẹ̀ tẹ̀bí ṣe ń sọ yìí a lè máa gbọ́ àwọn eléyìí náà káwọn gbọ́ àlàyé rẹ̀ kò sí ìdí wọn ó sọ fún wa pé àwọn fẹ́ pé wọ́n fẹ́ á ṣe ẹ̀bí ìgbà tó yẹ pé wọ́n fi ṣe fíìmù tí wọ́n ní fi nǹkan mìíràn nítorí pé àwọn àtàn tí ó gùn ọ̀rọ̀ tí ó kùn wọ́n ó fi àwọn kankan kún kó bá lè gùn kó tó dèdè báwọn ti fẹ́ kó gùn tó lápèjúwe Yusuf nísì ẹ̀dí bá nísì so síta Yusuf lélẹ́yìn ẹ̀ ẹ̀ bá a ka Yusuf àsìkò àwọn tafsiru rẹ̀ nínú àwọn kí náà kọ́ rẹ̀ nínú àwọn tafsiru tafsiru sọ́jú Yusuf gbogbo tànà Yusuf náà ń pè ní tànà Yusuf nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sí ẹ̀ òun náà ni wọ́n kíbọ̀ kó bá àtúlé bá bá ṣe ń ṣe fíìmù lóde òní mu bá ṣe ń ṣe eré tàgé kó bá àtúlé bá mu wọ́n wà á di oríṣiríṣi wọ́n dáadé ẹ̀kún àwọn tí wọ́n ti wá mọ fi sàwọn ànábì Ọlọ́run náà tí wọ́n fi sàwọn èèyàn sí wọ́n sàlàyé rẹ̀ fún wa so à ń tà nídìí bẹ́ẹ̀ náà ni pé ká kẹ́kọ̀ọ́ lára wọn ni èyí ká wo fíìmù ká gbádùn ẹ̀ ká kẹ́kọ̀ọ́ nígbèsè ayé ọmọ ti lọ ayé wọn so náà ni ta ní bukata sí wallahu ta'ala a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. kó wọn rẹ̀ ha